وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار هذا هو الله أتريدات يكون أنبوى محمد صلى الله عليه وآله وسلم تيجا تيجا نكي أبا وصحابة àti gbogbo àwọn mùsùlùmí lápapọ̀. ẹ̀yẹ rúfin ọlọ́run eléyìí ni alìjúmọ̀ àtúlẹ̀ òwúlá ìṣàlè rọmọdọ́n júmọ̀ alákọ̀ọ́kọ́ nínú oṣù rọmọdọ́n ní ìjẹ́jọ́ à ń palẹ̀ mọ́ rọmọdọ́n pé rọmọdọ́n wọlé bọ̀ ṣùgbọ́n ní ọ̀sẹ̀ yìí rọmọdọ́n ló ti dé àwọn àwọn akòwé pẹpẹ ní kólú kọrí ìgbìn kólú áàtì kọrí ìgbìn gbogbo ọdẹ ọgbọ́dọ̀ bá ní bọ̀ ó ti súnmọ́ láàrin kájújú káyà yóò dé náà ló ti wá lẹ́yìn nínú oṣù Ramadan láwa oṣù alápọ̀nlé ṣáàrò alimobajal oṣù ọlọ́run tí àmọ́ ń pánlé ní oṣù ìjọsìn ní tí àtọmọ ń ṣe àlékún ìjọsìn fọlọ́n ní ìjẹjọ́ asọ́npa Ramadan fún wa àti àwọn nǹkan tí a lè fi máa palẹ̀ mọ́ ní oṣù yìí àwọn ojúṣe wa nínú rẹ̀ náà ló yẹ ká mọ̀ tó yẹ pé ní yóò máa jẹ́ ìrántí fún wa nípa àwọn ẹ̀kọ́ tí a fi máa ń bá rọmọdọ́nù lò tó yẹ pé ní òṣùwọ̀n ẹsẹ̀ wa yóò fi kún kẹ́kẹ́ bákan náà àwa ló wà nù ìpàkọ́ òṣàrí rọmọdọ́nù àwọn tí wọ́n túlẹ̀ nínú ìgbèkùn ìyà nínú náà nínú oṣù rọmọdọ́nù àwọn oníwà náà ọdẹ pé wọn ó jíjẹ ọlọ́run fún ranu ọlọ́run sáàtì ní sínú ọdẹ pé ní mahrumuna min khayri Ramadan tẹ kó rí Ramadan tí yóò tún bọ́ fún torí pé anabiwa Muhammad sallallahu alaihi wa sallam nínú hadith ti anabi gbà wá ó ní anabi ṣe àmì lẹ́ẹ̀mẹ́ta àmì àmì àmì àwọn sábà béèrè pé eré anabi arúgbó ń sàmì kí ló dé ànábi wa nà alẹ́ ti àwọn nǹkan mẹ́ta kan tí jìbìrì ló sọ fún ara rẹ̀ náà ni pé ẹni tí rọmọdún bá bá láyé tọ́lọ́ fi ọpọtúnìtì àwọn iṣẹ́ ìjọsìn ńlẹ̀ fún tí kò wá ṣe tó fi ráre tí ò wá ráàánú ọlọ́run tó fi fi lọ. àlùmọ́lá tó jìbìrì ni ọlọ́run fi mú ẹ̀gbọ́n lẹ̀ àlẹ́bí ní àmì látara pé ẹnìyẹn ò ṣe ojúṣe rẹ̀ yẹn náà ló fàdé pé ní oṣù yìí àwọn nǹkan tó yẹ ká ṣe láwọn nǹkan tó dáa èyẹ ká mọ̀ ẹ́ sátúmọ̀ tẹ́lẹ̀ ní kó tó máa jẹ́ àlékún mọ̀ kó máa jẹ́ ìrántí fún wa gbogbo àná la mọ̀ pé àwẹ̀ tẹ́lẹ̀ ọ̀ràn yẹn ló jẹ́ fún wa báwọn kọ̀ǹdíṣàn tí akàfúnra wa ń lọ́wọ́ tó bá pé ẹ̀yìn jẹ́ mùsùlùmí ojú ní làákàyè kó jẹ́ tó wà ní ìlú kó jẹ́ ní bára rẹ̀ dá sí èsè àlá rẹ̀ tọ́bájóbìnrin tó jẹ́ ní ṣe àìdókítù nifas tí èso lóyún àbábonú tí kò ní gba àwẹ̀ tí kọ̀ǹtínà yẹn bá pé ó dọ́rin yẹn fún akágbá rẹ̀ ṣùgbọ́n àwọn ẹṣẹ́ olóore mí náà wá wà lẹ́kọ̀ọ́ náà ni ó máa ran àwẹ̀ lọ́wọ́ nínú àánú tí ọlọ́run subhanahu wa ta'ala tó ṣe fún wa lórí àwọn ọjọ́ kẹsàn ṣe ni pé tó bá ṣe àwọn ọjọ́ kẹsàn lọ́rùn àyàn á wá fi àwọn nǹkan yóò tún máa jẹ́ iṣẹ́ ẹ̀tẹ́wọ́gbọ rẹ táwọn ọ̀nà yẹn bá ti ẹ̀kú díẹ̀ káàtó àwọn eléyìí náà máa kọ́pìlímẹ́ǹtì ẹ̀ tó fi máa pé náà la gbọ́dọ̀ máa wọn nǹkan tó da àwọn ojúṣe wa lórí ká máa ṣe nínú rọmọdán nínú ẹ̀kọ́ bá nínú rọmọdán àbínú àwọn àwà dáadáa àbínú àwọn ìṣesí òun náà ní tanáwòlù sàkọrọ ká máa jẹ sàárì gẹ́gẹ́ bí anábàámu sọ̀tọ́lá ń bó ṣe fi kọ́ wa anábàámu ẹ máa jẹ sáré fa iná sí ìsàkóòrè bàbàkà torí kó ń jẹ sáré tá ń jẹun àlùbáríkà wà ń bẹ èyí tó ń jẹ lásán kéréké kó wù mí jẹ èmi ò láìsí ẹ láìsí pé wọn lọ láìsí ọkọ láìsí ẹkọ kí bí kò ṣe pé ní bá fẹ nínú tí wa ni kódà tó wà nù kò sí káwọn jẹ sàárì inú àwẹ̀ tiwọn tọ́ba ti sínú tán lálẹ́ ó tún dọ̀la wọ́n ti bẹ̀rẹ̀ àwẹ̀ nínú ṣùgbọ́n inú àánú ọlọ́run tí ọlọ́run bá sọ́nà ọ̀tàlá tó ṣe fún àdìgún mọ̀ ẹni pé ṣẹ̀rí ànẹ́bí ló rọ̀ ju gbogbo ṣẹ̀rí àlọ́ gbàtọ́ lọ́n lóyin ànẹ́bí fún wa ọlọ́run ló wà ní tàwọn tàbí ìjì pé òjíṣẹ́ tí ń bọ̀ gbẹ̀yìn yòhílò láwùn tọ́yè bá gbogbo nǹkan tó dáa ní òmùrẹ́ ní kàmáṣe wà yòhárùn mímọ́ àlẹ́ ìhìn mọ̀lẹ́kàbáyé gbogbo àwọn nǹkan ẹ̀dọ̀tí òjíṣẹ́ yìí ò nígbà wọlé. ويحرم عليهم الخبائث ويضع عنهم إثرهم والأغلال التي كانت عليهم gbogbo àwọn àgbẹ̀kọ̀ tẹ́kẹ́tẹ́kẹ́ tó wà nú àwọn òfin tó ti ṣíwájú ànábì ìgbẹ̀yìn inú àwọn ẹtúlẹ̀ bá eléyìí kúrọ̀ kúrọ̀ ìyẹn ló bá pé ṣẹ̀rí àtọ̀tí ò sí nínú àwọn ànábì tó ti ṣíwájú lápòjúwe ń sìn àwòsàn lò àlá ńgbà bá a bá lè ṣe bóyá tútù ló mú àbórẹ̀ wá àbá àti ẹ̀rọ mi à ń lo yẹ̀pẹ̀ ṣùgbọ́n náà àwọn ṣẹ̀rí àtọ̀tí wájú kọ́lá kó mọ ẹ̀ lọ omi náà ni wọ́n lò ara tọ́lọ ní kálẹ̀ ti gbogbo tó lé sọ o tún

ẹni ó ṣe àṣẹ ètò tó yẹ pé ní wọ́n mọ òpin ní tàbí kòmíìnì ẹ̀rì kòmíìnì tó tọ́ kò tàbàwẹ̀ ṣùgbọ́n àtẹ̀tọ́ ni kéèyàn fojú kéré ẹ̀ mẹ́fẹ́ ẹ̀rọ máa jí ní o èmi ò ní máa jẹ bẹ́ẹ̀ náà láti gbọ́dọ̀ sàbẹ̀jì àbẹ̀jì ni pé ńgbà tá a ti wá gbàgbé tá a jẹ tàrí àlápẹ̀ tàrí wà lọ́tọ̀ àwẹ̀ wà lọ́tọ̀ bẹ́ẹ̀ làwọn ẹṣẹ́ olórí mi náà wà ní ọ̀tọ̀ èmi ànígbà tí ì ti gbọ́ pé ọ̀nà ló ti jẹ sàárì ajẹ́páwé àkọ́kọ́ òun ní gbà àfẹjù lélẹ̀ àti tó mú sàárì àti tó mú láti jù bá ń pé tí ò bá rí sàárì o kò sí àwẹ̀ ṣùgbọ́n ní ṣé olórí tọ́lọ̀ ń fọwọ́ sí ni bá a gbọ́dọ̀ ṣe ojú kòkòrò kí àwa náà kí a ní funfun. bákan náà nínú àwọn nǹkan tí ó tó jẹ́ àwọn nǹkan táwọn ojú kòkòrò rẹ̀ nínú àwẹ̀ òun náà ní kẹ́kẹ́rẹ́ tó tẹ̀lé àwọn tó Kùránì ká máa ka alukur'ani lóòrèkóòrè ká máa kà á lọ́pọ̀lọpọ̀ torí pé oṣù yìí náà lọ́lọ́run sọ kalẹ̀ ọlọ́run ṣáàrù rọmọdán alẹ́bí ounzila fi alukur'ani oṣù rọmọdán yìí náà la sọ alukur'ani kalẹ̀ ọlọ́run sọ fún mi ní ànzànà òfin lẹ́yìnlá tó kọ́lé a sọ alukur'ani kalẹ̀ ní òru lẹ́yìnlá tó kọ́lé lẹ́yìnlá tó inú àwẹ̀ ló nítorí wàá rú ẹlòmíì lójú ni pé ah, a lórí lẹ́yìn tó lè kọ́dírì sábà ń sọ̀rọ̀ àwọn ẹni àlejò wọn nìkan jọ kan kùránì kan sọ̀kalẹ̀ ni ayaba yìí kan sọ̀kalẹ̀ ìbéèrè kan sọ̀kalẹ̀ ni ó wàá sọ báyìí fáwọn ẹbí. a ti ní òrùjọ kan ló sọ̀kalẹ̀ a ti lọ́la nẹ́bí lọ́jọ́ kan kùránì sọ̀kalẹ̀ bẹ́ẹ̀ ni ìsọ̀kalẹ̀ ọ̀nà méjì ló pín sí ìsọ̀kalẹ̀ látọ̀dọ̀ ọlọ́run ọba sí bẹ́ẹ̀ ìsọ̀lẹ̀ ìgbàtí ti sàmà ìdúnìyà kó sọ̀gì bẹ́tùlì ìzà yóò wà ní sánmà dẹ̀ndẹ̀rẹ̀ ìbàdàn pé sánmà méje ni bẹ́tùlì ìzà sánmà dẹ̀ndẹ̀rẹ̀ ló wà Kùránì sọ̀kalẹ̀ síbẹ̀ ló fi di. àti bẹ́ẹ̀ ní tiwa mọ wọn ní jìbìrì tiwa mọ ń fànà bí sísẹ̀lẹ̀ kan bá tẹ̀lé kọ́yọ́ ọlọ́run lọ fún níbi báyìí ìṣẹ̀lẹ̀ ìdájọ́ lé ìyá lọ fún nídàjọ́ báyìí ìyẹn ló wá fi two twenty three years ló wá fi sọ̀kalẹ̀ fànàbí lágbà fànàbí di ọmọ ogójì ọdún tó ti di àlẹ́bí tó fi kú ní ọdún twenty three so ìsọ̀kalẹ̀ yìí tá a gbà lérò ní ìsọ̀kalẹ̀ lódindi láti ọ̀dọ̀ ọlọ́run síbó ìbá ìtòlẹ̀ ìsá ìsàmà ìdúnìyà ìsàmà dẹ̀ndẹ̀lẹ̀ oṣù yìí náà ìsọ̀fà alukóraní kalẹ̀ inú bàtà máa ka lọ́pọ̀lọpọ̀ anílùú Muhammad sọlá alẹ́ wa sálá ń jẹ́ bẹ́tẹ̀ wà ní sọ́yìn ní nínú hadith ibn Abbas sọ̀rọ̀ àlọ́ àlùmá ó ní jìbìrì a máa sọ̀kalẹ̀ bá nàbì àwọn nàbì dáa rí tó kóran máa ka kóran láàrin láàrin ara wọn ìfá nàbí náà máa ka àwọn ẹni síwájú wa nípa mọ̀mọ́ wọn rèé wọ́n máa ń ka kùránì lọ́pọ̀lọpọ̀ ìyẹn ló fi jẹ́ ojúṣe àwa mùsùlùmí ká gbìyànjú ká mọ kùránì ká pàápàá jùlọ tó bá tẹ̀ sínú àwẹ̀ yìí ó lè yẹ kó máa jẹ́ nǹkan wúrí fún yẹn pé òun náà mùsùlùmí tó ń ka kùránì kó náà wà nù wọn bákan náà yẹ kó máa dùn lọ́kàn tó wá tí kò tí máa kà kéèyàn gbìyànjú ọ̀rọ̀ kùránì kò fẹ́ mo lọ létí mo lọ létí àti ìdí ó yẹ kéèyàn náà mọ kùránì ká ẹ̀rí ṣùgbọ́n pọ̀lọpọ̀ àwọn tí wọ́n láwọn ń wa tọ́nà wọn ẹ̀kọ́ lè wa iṣẹ́ ti lè ni pé àmọ́ wa bá mọ̀ ṣe bísíǹsì yín lọ nídìí wa ojú ọ̀lẹ́ ti ráwọn ẹni wa ẹnìkan lọ sọ kalẹ̀ lé rẹ̀ lọ wá àdílé ka lọ kọ́ra wọn lẹ́kọ̀ọ́ ṣùgbọ́n pé pé jẹ́mọ́ ẹni tó wá ka bá ẹyọ ọ̀kan ara fi kan yóò ní ládá mẹ́wàá nígbà tó ń kà tí wọ́n ń gbọ́ tí wọ́n ní ládá mẹ́wàá rẹ̀ yìí. bẹ́ẹ̀ ni pé àdáadáa lẹ̀ nìkan ní à ń kàdí lẹ̀ nìkan ní kálukú ló gbọdọ̀ gbìyànjú láti mọ Al-Kùránì ká kágbìyànjú rẹ̀ torí pé ní inú iṣẹ́ olóore tó tóbi ni ẹ̀yin ẹ̀wò iye ara fi kọ̀ọ̀kan tó wà ní sura kọ̀ọ̀kan ní ẹgbẹ́ wọn fẹ́ ara fi ẹ̀yin ẹlẹ́bà kọ̀ọ̀kan yóò mọ̀ gbà ládá mẹ́wàá mẹ́wàá kò sí ọ̀rọ̀ náà fáká tó tó bẹ́ẹ̀ nínú gbogbo àwọn ọ̀rọ̀ sáǹsọ̀ jáde ní ní ẹnu. bákan náà àdébà wọn sọlá ó ní ìkọ́ra olùkọ́ra àn ẹ máa ka kùránì dáadáa o sàyìn náà yóò ti ṣẹ̀fí à ń lè àtúhábì yìí yàwó ẹlẹ́kẹ̀yàmà torí pé ní ojú wa ti kẹ̀ fún yàn lọ́jọ́ ọ̀gbìn ní alukura alukiyama olùkọ́ránì jẹ́ tí o tẹ̀ sí ìdínú rọmọdán ká tó wá lọ pé nínú oṣù rọmọdán yẹn ló fàtẹ́ bá àwọn ẹni ìṣíwájú wa kùránì kíkà àwọn èyí fi ṣeré nínú rọmọdán àtìgbà tí ì rọ̀bí alákùnrin ó wá bá níbi àbùkù ọjọ́ kan ó béèrè àwẹ̀ tó ń fẹ́ fẹ́ máa gbàwé lọ́dọ̀ rẹ̀ ànábi ṣàlàyé ó béèrè bó ń ṣe ní máa ka kùránì ànábi ní máa ka ní oṣù kan ó ní mo lágbára jù bẹ́ẹ̀ lọ ó kè máa ka ní máa ka méjì lóṣù mo lágbára jù bẹ́ẹ̀ lọ máa ka mẹ́ta lóṣù mo lágbára jù bẹ́ẹ̀ lọ máa parí kan lọ́tẹ̀ ó ló lágbára jù bẹ́ẹ̀ lọ. ànábi wa ṣe máa parí kùránì kan níjọ́ mẹ́ta ṣùgbọ́n tó bá jẹ́ ó lé ẹni bárakùn yìí tí í ṣe kùránì lọ látọ̀dọ̀ rẹ̀ tó fi wá dàgbà ìgbà tó dàgbà ó fẹ́ ní lára tó dàgbà ti dé ṣùgbọ́n àdéhùn tó ti gbé kánẹ́bí tó kù òun fẹ́ yí padà ń sá ah, káyipá níbi tó ti mú díẹ̀ díẹ̀ kó káyipá níbi tó ti gbá ni kò bá tó ń dàgbà yìí lẹ́nu àwọn kan kùránì kan kí rọmọdún ọtí ẹ mọtì sí kájọ tó ń gba rọmọdún wa ìyẹn la fi ń àwọn ẹni síwájú wa tí ó mọ parí kùránì kọ̀ọ̀kan nínú oṣù rọmọdún. àbá àwọn ọmọ apẹtẹ ọtí takò tí anabi sọ fún abdullahi ibn amr wọn takò pé ìdíbà sọ nígbà tí èèbá ṣe ni ṣùgbọ́n ní ara àwọn ẹni bákan náà àtàdàkùrù tàdàkùrù Qur'an kámá ronú sí nítorí ṣe pàtàkì ní kágbìyànjú àtúmọ̀túmọ̀ rẹ̀ nítorí ṣe pàtàkì ní ní láti rí mọ̀jáde ti tafsir àwọn àyẹ̀tọ́ ti ti tafsir pàápàá jùlọ nínú àwẹ̀ torí tó ń gbà pàǹkà Qur'an lẹ́ni ẹnì kẹjọ kò ní tó ń kà ní máa ń ṣe kíní ní bá ń tún fún wa ẹni tó náà bá tún fún láàyè eléyìí náà tó tún máa lọ lójú kọ́ yìí láti máa tún lè ṣe àǹfààní pé ní àkàyè o tó a bá tún mọ̀ rẹ̀ fún àtúnṣe ẹ̀ka méjìlá ń papọ̀ ọ̀rọ̀ wọn kà fún wa bẹ́ẹ̀ á fi tẹ́tí gbọ́ á sì máa ma túmọ̀ rẹ̀ á máa ma àwọn ìdájọ́ rẹ̀ ọlọ́run ní afọlá yàtọ̀dá gbàrú nà lùkùnrán àwọn ẹgbẹ́ máa lórí kùránì bẹ́ẹ̀ ní lórí sí ni àmọ́ aláàpọ̀lọ́mìn àtìfáàlù ha àbí àti padlọ́ọ̀kì ọ̀kan yín ọ̀kan yín ti di ni ìtumọ̀ tó ọlọ́run ọba gan fẹ́ ká mọ lórí sí nǹkanka ọ̀nà tábìlì mọ̀ tó mọ̀ nǹkanka òun náà ni pé ibi tán bá ti ń túmọ̀ rẹ̀ sáà tu fún wa sáà ní tútukùtù sáà náà bá ráyè ká mọ lọ jòkó síbẹ̀ ẹ̀yẹ́ ju ká mọ jòkó ti lúdò lọ ìkíni ẹni òfẹ́ káyọ̀ gbòmí ni àǹtà lúdò báàgì lọ́wọ́ sàwọ̀ yẹn ń gbà wọn bọ́ọ̀lù kan ìbẹ̀rẹ̀ ló lọ jòkótì yóò mọ lọ wò ó ẹlòmíà máa ṣe àyìn létí òní yóò mọ lọ ṣe ìyẹn ni ó fi gbogbo àsìkò rẹ̀ lẹ̀ nínú àwẹ̀ tó jẹ́ mú wọn fi àsìkò ráre eléyìí tí òkun tó ni kájú yẹn ju kòránì kíkà ó ṣe pàtàkì púpọ̀ eléyìí bá ń sọ yìí kèé ṣe bá jàdàgbà àtọmọdé ló ráyé àtọmọdé àtàgbàlagbà wa àtọkùnrin àtobìnrin ẹ̀yin ya wa náà pàápàá jùlọ ilẹ̀ mọ́ wà ní ìyẹn ló fi dá kófin náà gbìyànjú kó mọ̀ n pa ẹ̀kọ́ ẹ̀sìn rẹ̀ kọ́nù máa ka alukur'an kẹrin kọ́nù máa sọ àná wa tààlà kò ṣe rọrùn fún ẹnì kọ̀ọ̀kan wa. bákan náà nínú ìtí àtúmọ̀ṣe lọ́pọ̀lọpọ̀ nínú oṣù Ramadan òun náà ní kìyàmù lẹ́yìn ká máa kírun lóru ká máa kírun lóru ìgbàláyé ti wà nínú Ramadan káàkiri lápapọ̀ sábàkì lápapọ̀ náà là ń pè ní tàràwé tá ń pè ní ásámú ìgbàláyé wà fún wa káàkiri ní àpapọ̀ àwọn èyí táwọn yẹn ń kí tẹ́lẹ̀ wọ́n pẹ̀lú àwọn ìjọ pé ẹja máa kí lápapọ̀ ká máa fi di sàájù kí èdè ní Ramadan àárí ìgbàláyé fún yẹn tí gbogbo àlọ́ pàdé nìkan kálá fẹ́ di sàájù àbí ká máa kí wítìrì wa níjẹ̀ mọ́ ọ̀nà ẹ̀dá ní ẹ̀rọ sábà ìwé tèrí ká máa ti ń jẹ́ mọ́ gbogbo ìgbà bẹ́ẹ̀ ààrẹ ṣùgbọ́n ààrẹ rí eléyìí nínú àwẹ̀ tí àwọn èèyàn kẹ́ ti lẹ́yìn ànábì àmùsùn ọ̀sánlá lákọ̀ọ́kọ́ lẹ́kẹ̀jì lẹ́kẹta ìgbà tó fẹ́ẹ́ di gbogbo ìgbà lànàbì wá jáde sí wọn mọ́ ṣùgbọ́n ìbánu fi ti fi lélẹ̀ àwọn sọ̀rọ̀ pé nínú àwẹ̀ o ẹ̀mí kóra yín jọ láti máa kírun yín ní àpapọ̀ ìyẹn ló fàtẹ́ pé nígbà tí ànábì kú tán nǹkan àbùkù kẹlẹ́ ọ̀kan ìgbà tí yẹn yẹn ń pọ̀ títí mọ́ṣáláṣí kún tó dáyé Umaru tó jẹ́ kó kàlífà àwọn mùsùlùmí lẹ́yìn Abubakar Umaru wúni mọ́ṣáláṣí kálukọ́ yẹn nẹ́fílà òru rẹ̀ nínú Ramadan òru wọn kó sínú ara wọn ó kú ti rí pé anábì kúkú ti fègbà láyè kó tó kú pé alẹ́ kínníkínní ní jẹ̀mọ́ kò lè kọ́ yan àwọn sàhábà jọ mi ṣe ẹ máa kí ń jẹ̀mọ́ ó fi àtẹ̀mí mùdárí àpọ̀ àtẹ̀mí mùdárí àti Ubay ibn Ka'b náà ní ìfàbí méjèèjì tó bá pàtàkì wọn nínú ìfàbí tó ń ka Kùránì gan-an. ni wọ́n ń rẹ rẹ̀ wọ́n mọ̀ dájọ́ rẹ̀ àwọn méjèèjì ló wá fi ṣe ìmáàmù tàràwẹ̀ fún àwọn sọ̀hábà yòókù ó mọ̀ pé ìtì ó wà ní ilẹ̀ ní wọ́n wá ń sọ̀rọ̀ kan yàn ní mátìbídì àtọ̀ àbí haha irú eléyìí ìlú nǹkan tuntun tó dá nílé tí wọ́n àti pé nǹkan tó tuntun sálẹ̀bí ti nígbà tó láti níjàmọ́ ayé sọlọ́lá alẹ́ wàsálà kìí ṣe lẹ́tọ́ tọ́ èyí lè kí tàràwí rẹ̀ lónìí kan ó lè fi pẹ̀lú àwọn tání àwọn ará alẹ́ rẹ̀ pẹ̀lú ni wàá ti ní mọ́ṣáláṣí ká gbìyànjú kí àwa náà fún kẹ́kẹ́ ní ẹni tí ó mọ sojú kòkòrò láti ní àwọn náfìlà lóru nígbà tí ẹ bá ti gbèsè ní àdúgbò wa ìyí tá a bá lè rí tí ń jẹ mọ́ ìwọ gan fúnra rẹ gbìyànjú láti kí torí pé àníbà àwọn ọ̀sọ́lá ní àdìsí ìbùnú rẹ̀ àbí òrẹ́ra àmì ìjẹ́ pé yọ akẹ́lẹ́ máa ń kọ́ ọ̀rọ̀ Ramadan ìmọ̀ẹ́nẹ́nu wà sí bàbá ẹni tó bá dìde lóru Ramadan ìmọ̀ẹ́nẹ́ tó pé ìgbàgbọ́ ló kú débẹ̀ kìí fi kárí mi wà sí bàbá ẹ pé oore Ọlọ́run ní retí kìí fi fi yàn gbà ẹ̀yẹ kẹ́mọ̀ pàrọ̀ náà ń wá kọ́ ó ṣe torí ọtọ́lọ́ọ̀ni àmẹ́bìnrin gúfírọ́ọ̀lá anu ma kakọ dama mi ba bi wa ma ta akara gbogbo ntọ ti ṣe lẹ́ṣẹ̀ síwájú ni wọ́n forí ẹ̀ṣẹ̀ rẹ̀ mú. gbogbo aláwọ̀ má kàkọ́ dàmú ní gbàmbé ìyẹn tó wọn tó fi ṣẹ̀síwájú lẹ́fẹ̀ láwọn ẹ̀ṣẹ̀ tí èsì àwọn ẹ̀ṣẹ̀ máa ń kọlu ni wọ́n forí ẹ̀ṣẹ̀. ajẹ́ pé ní irun òru yìí sábà bí máa rí àforíjì ní ṣe rọrùn fún ẹnì wa ká gbìyànjú tí àwa náà ṣe àkólé kan káwá yé o ẹnu tó wọn asamu ọ̀tọ̀ eh, bákan náà a ah, ọ̀tọ̀ kódà sáfù náà ń sọ yìí ipò ya kò rún ọ̀rọ̀ ẹlòmí ò fi rún ọ̀rọ̀ kò ní títúrú kò ní kásìlì ìgbọ́n náà tún lásáfù kódà tún níwájú táwọn kàfá ìkẹlẹ fún oṣù kan asamu yóò wá bàbà ara rẹ̀ ju tó jẹ́ èyí tó jẹ́ yẹn gan lọ eléyìí a ṣe àkíyèsí rẹ̀ àwọn àbá àtẹ́mọ̀ ṣàlàyé ọ̀rọ̀ fún àwọn èèyàn gbọ́dọ̀ máa sọ ipò kọ̀ọ̀kan tí ìjọsìn kọ̀ọ̀kan wà ọ̀pọ̀lọpọ̀ yẹn láwùjọ wa ìtẹ́mú látàmú yẹn mú dúró ọrụ yẹn gan lọ òun èsì tó ń jẹ́ yẹn ṣùgbọ́n ní àwọn fi ń rí ìkẹ́ ọlọ́run ni ó wà bákan náà nínú tí a ṣùgbọ́n a gbọ́dọ̀ ṣe àlékún rẹ̀ nínú Ramadan ìsọ̀rẹ̀ àánú kámẹ́sẹ̀ sàárà fáwọn èèyàn ẹ̀rí àwọn ẹ̀mí ìdákọ̀ọ́ra wọn jọ wọ́n ṣe sàárà aládàádálẹ̀ káyì kó nínú Ramadan tó ń ṣe lọ́nà tó tọ́ lọ́nà tó yẹ eléyìí máa jẹ́ ládàá fún ìsọ̀rẹ̀ àánú a gbọ́dọ̀ tó jẹ́ kó lékún nínú sallam nínú lọ́rẹ̀ tó pọ̀ mi rí ìlìmọ̀rìsálà ju bí afẹ́fẹ́ ṣe máa ń fẹ́ lọ àwọn òkè táwọn bá fẹ́ gbogbo àyè ní òde ẹni ọ̀rẹ́ ànẹ́bì nínú Ramadan ó tún ju bí afẹ́fẹ́ ṣe máa ń kárí gbogbo àyè lọ ànẹ́bì àmọ́ tọrẹ torí pé kí àwẹ̀ tó dé tẹ́lẹ̀ mẹ́ tọrẹ tọrẹ lànẹ́bì kápẹ́ wọn lọ pé nínú àwẹ̀ ànẹ́bì tọrẹ fún kan nínú àwọn kèfèrí tuntun ẹ̀gbà Islam ẹ ló padà fọ́dọ̀ àwọn fámìlì ẹ̀ ó ní ànẹ́bì tẹ́ mọ́mọ́ tẹ́ rí wọn kánà yóò ti àtọ́ à á máa tọrẹ ọ̀rẹ́ tó ké mọ́ ńlá yà káàbùlì fakọ̀rọ̀ ọ̀rẹ́ ẹni tí ò tiẹ̀ níwò pé ní à ṣé bàbá ní ọ̀sán láti tó rí mi ṣé bàbá ní ọ̀sán wà tó rí mi báyìí ẹbí àmọ́ ẹ̀sọ́ rẹ̀ eléyìí ṣe pàtàkì sẹ́ni kọ̀ọ̀kan wa náà bàbá láwọn tó wà ní lẹ́gbẹ̀ẹ́ wa káàtó dáadáa sí wọn pàápàá jùlọ sọ̀rọ̀ mọ̀dọ́mù yìí nìkan ní wọn fi sínú táwọn fi jẹ́ parí àti fún wọn bàbá tún níbi bẹ́ẹ̀ lọ nígbà míì rẹpa tó pa àwọn mùsùlùmí rẹwà ṣe ìtọ́rù lọ́dọ̀ wa ẹ wá tunu ní ọ̀dọ̀ wa bí yẹn bá ti lágbára mọ́ náà lèyẹn máa ń ṣe kódà ó lè mú àwọn nǹkan kéékèèké bíi làbídùn wọn ní méjì ọ̀fẹ́ nìkejì abẹ́ ọ̀kan náà ní ọ̀là sí méjì ọba lágbájá ẹ̀yin ní ẹgbà àníbà ọ̀dọ̀ sọ́lá ní hadith kan ní ìtakùn náà rọ ẹ̀pá ya ìyá ọ̀dọ́ wà láwùjì sí kìtàbọ̀rọ̀ kódà ó jẹ́ pé làbídùn kẹlẹ̀ làbí méjì sọ́dá kọ lòun náà ó lè sọ́nà hadith pé àsọ́dá kọ tó tún ti fi hù àlùkàtì à sàárà tẹ́rí a máa pa ẹ̀ṣẹ̀ yẹn rẹ́ kama tó ti fi hù àlùmọ́ ònà ọ̀rọ̀ gẹ́gẹ́ omi ṣe ma ń pa ṣe máa ń pa iná tó ká máa sọ ìsọ̀rẹ̀ àánú lọ́pọ̀lọpọ̀ ó ṣe pàtàkì ní fún ẹnì kọ̀ọ̀kan wa pàápàá jùlọ ala rọmọdọ́ọ̀nù yìí kó yẹ pé aláìní inú wa àwọn náà oṣù yìí tọ́ba ní ká ni kí a ń gbọ́ rẹ lọ́dọ̀ àwọn èèyàn á sì máa wọ́n tí wọ́n ní. ìgbà mi ti bẹ̀ ní pẹ́pẹ́ ni tó ní àtàlẹ́gbẹ́ kan láàrin yàn bóyá ẹni sínú bóyá ẹni ṣe kábàá ti pa wọn lẹ́wà ẹ̀wà ti lọ́dọ̀ wa nínú tí ẹ̀sìn tí ó fọwọ́ sí ni. bákan náà nínú tí agbọ́dọ̀ ṣe ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ nínú Ramadan náà ni àdúà

ìtàlẹ̀ kọ́ fi ṣe alákọ̀ọ́kọ́ náà ní àkọ́ọ̀rì ẹni tí ó gbàwẹ̀ hínà yóò fèrè ńgbà tí yóò bá túnú nínú àdúrà tí màá ń gbà ní. inú àdúrà tá a kọ́ mẹ́ká ṣe ní tó wá nínú súnà sálẹ̀ bí kọ́ wa pé bá a bá bọ́ wọn wàbùsàn láti rè wàfẹ́ bá bẹ̀rẹ̀ ní ìṣá ọ̀gbà ẹ̀rù fàdúrà tó kéré tọ́ba ní gbọ́ bá nígbà fàdúrà kan wá fún wa ìdí òrọ̀rùn àwọn èyí tẹ́lẹ̀ kó rọ fún wa tí ò ní lẹ́sẹ̀ńlẹ̀ láàmú ṣàkà fún rẹ̀ sábà bí kó mùsùlùmí jọ láwùjọ pé ẹ̀yin ogún rẹ o ta ló mọ àdúrà yìí sábà lọ́pọ̀lọpọ̀ tí òkà tó náà kó tó lọ́wọ́ ẹgbẹ́ gbogbo ọ̀dọ́ ẹ̀jẹ̀ náà fẹ́ yẹ àwọn nǹkan pátìpátì ti lè wà lórí fáàmù ọ̀fà fáàmù ọ̀kà subhanallah sábì bíríkì àwẹ̀ ní nǹkan tó rọrùn yìí ìran sọ pé ní àwọn nǹkan wà tó gbogbo wa mọ̀ àwọn lọlé kéwù kọ́lé gbogbo akọ́lá lọlé kéwù àwọn ojúṣe kan wà gbogbo alágbọ́dọ̀ mọ́ ká jòkó níbi tó ti ṣàlàyé ẹ̀ fún wa sábà bí yẹn pé àwẹ̀ tó ń gbà látọdún yìí o àbá tó ní pé fifty years ẹ ti bẹ̀rẹ̀ àwẹ̀ láti kẹ́ tó tó twenty ẹ ti bẹ̀rẹ̀ tó àdúrà tẹ́ mọ̀ fi dùnú ó tẹ̀lé ń wò gọ́rí nítorí rọrùn ni rẹ àbà gbọ́mọ̀ ó wàtúntàn láti rú wàtúntàn láti àjùrú insha Allah ìkànnì àwọn àdúrà mi náà wà tó yẹ pé alẹ́ ṣe ẹ̀rọ tàbí ayọ̀bá tó bá wọ̀ náà ṣùgbọ́n tẹ̀ gbìyànjú kọ́kọ́ ti eléyìí ti iwájú náà àdúrà bákan náà ni al-imam ẹni tó bá jẹ́ olórí aṣíwájú tó lóní dédé àdúrà rẹ̀ ló ń gbà bákan náà ni al ẹni tá a yàn jẹ tá a fàbọ̀ sí fún tó bá tàdúrà tó ìmọ̀ ń gbà sọ fún sọ́ra tó yẹ pé ẹni tá a fàbọ̀ sí fún fàyínà oléjà bẹ́yìnà háwà bẹ́yìnà wọ́ọ̀yì ìyá àbọ̀ tó tó bá àdúrà wọn sábà máa ń gbà lára wọn ni ẹni tí ń gbà wẹ̀ mọ́tò rí pé ah, ara rẹ pé wọ́n ń débi dé pẹ́ ọ̀kadà rántí ṣe àdúrà yìí bákan náà àti àwọn nǹkan mìíràn tí èèyàn fẹ́ ìwádìí bàbá wa fẹ́ sínú nìkan gbogbo gbalẹ̀ ni àlejò dùn á pàápàá jùlọ náà àwọn àsìkò kọ̀ọ̀kan tí ànábì tó lọ pé àdúrà wọn sábà ń gbà láwọn àsìkò yìí ju àwọn àsìkò míì lọ kátó wa lọ pé náà wẹ̀ ni èèyàn wà gbogbo eléyìí ló gbọdọ̀ jẹ́ ẹ̀kọ́ sí aláwẹ̀ tí ó gbọdọ̀ ní. bákan náà nínú àwọn ẹ̀kọ́ tí àákùn fi bá àwẹ̀ lò ó lè ta àyè lè tètè àmọ́ yára fẹ́ràn yìí. àníbẹ̀ mọ̀sánlá ń sọ pé látàbá lùkú mọ̀ sí ìdìkà yìí àwọn ẹjọ́ mi oríire ní ìwọ̀n ẹ̀jẹ̀ tiwọn. nígbà wo mọ àjà ló lè tètè ọ̀ lópin ìgbà tó bá yára sínú ká yára sínú ká lọ́ra jẹ sàrẹ̀ ara sàmọ́ àtúntò islam wà yóò lè nínú rírọ̀ islam náà bó láti ní ká yára sínú bó láti wá mú bàtà sínú ẹ̀yìn àwọn awo oòrùn bàtà àbá ti róòrùn mọ́ oòrùn náà àní kókó kúnkún tá a bá ti tí nǹkan ò ti ní kéde kójú oṣù ti di sísá tó nǹkan ti rárá tòun pé ah, ọjọ́ ó sílẹ̀ wọ̀ ní fúnra rẹ̀ ọ̀dọ̀ àtọ̀rọ̀ sọ́ọ̀rì aláwẹ̀ tẹ́lẹ̀tẹ́ ni o ààwẹ̀ rẹ̀ ìyára sí ìrìn náà nínú nǹkan pàtàkì tí agbọ́dọ̀ ní àkàkọ́ fún ni nínú ààwẹ̀ nínú àwọn ojúṣe wa tó ní mùsùlùmí mùsùlùmí lọ́wọ́ àtẹ̀lẹ̀ bá wọn gbọ́ bùkátà wọn tí mùsùlùmí bá ní kágbárùkù sí ẹ̀rẹ̀ kánáyàn lọ́wọ́ lórí dáadáa tí ó bá gbé kalẹ̀ bákan náà

ọlọ́ni kótó kẹ́rọ̀ ó mọ̀ sí ó kìlì jáfìlì náà ẹ̀yin lẹ́yìn tí a jù nínú ìjọ tá a mú wá fáwọn èèyàn gbogbo ìjọ tó ti wáyé ìjọ àdìgúnmọ̀ yìí ló dáa jù nítorí kí ni tààmùrú nàbí màrúfì pọ́tẹ̀lì hàwọn àánì nǹkan ẹ̀ máa ń pàṣẹ dáadáa ẹ̀ máa ń kọ́ wà bàjẹ́ kéèyàn rí àwọn nǹkan tí ò dáa kéèyàn kọ́ nínú ọ̀rọ̀ ká lágbọ́já ẹsẹ̀ tó fẹ́ bákan náà káwọn ṣe àkàr ìrántí ọlọ́run lọ́pọ̀lọpọ̀ ẹgbẹ́ káwé tó dé náà níta gbọ́dọ̀ máa ṣe ṣùgbọ́n náà rẹ̀ yóò tún lé fún mi torí fún àtọ́ náà wọ́n ròyìn àwọn ẹni rẹ̀ olùwà zákìrì náà wọ́ àkẹ́sírọ́ gbọ́dọ̀ àkẹ́rọ́ àwọn tó ń máa rántí ọlọ́run lọ́pọ̀lọpọ̀ lọ́kùnrin àbí lómìnir ká máa ṣe ìrántí ọlọ́run ìrántí ọlọ́run oríṣiríṣi ọ̀nà ló máa gbà wá a ní àbíríkìrì òrùkọ́ nìyí ká dábọ̀ lọ́kọ̀ kan rántí ọlọ́run ìyẹn gbogbo ògbà ni kò sí ní báwa tó lè fi fọ́ kódà kọ́ wà lé ìgbẹ́ ìlọ́wọ́ agbọ́pẹ́ lánàá bí a máa ṣe ìrántí ọlọ́run gbogbo àyè ẹ̀ka ilé ìgbẹ́ ńkọ́ ìtúgbà lérò ìrúta yẹn ni àzíkìrù nìkan lè ní ìtọ́ka ni bákan náà ni àzíkìrù nìkan ni kì í tàn fẹnu ṣe tàn fa wọn ṣe ṣe subhanallah alhamdulillah káwọn ṣe lọ́pọ̀lọpọ̀ káwọn ṣe pẹ́ fọ́nà alhamdulillah ẹ̀rí àdébàbà sọ́nà ní subhanallah alhamdi subhanallahi alazim ní ti máa ń jẹ́ kí òṣùwọ̀n mùsùlùmí kókó kẹ́kẹ́ ni la ilaha illallah la hawla wala quwwata illa billah láì dáyè kan fún ni nígbà tá a bá ti rí iye rẹ̀ ibi tọ́lọ́ bá gbà ní tó bá gbà tó bá gbọ́ láyè mọ́nà lọ lè ṣe bákan náà àkàrù sọ̀bá wàlùmọ̀tà ìtànàbí àmọ́ ẹ̀ṣẹ̀ láàárọ̀ náwọn ọ̀rẹ́ ti ọlọ́run náà àti tó wà láàyè kọ̀ọ̀kan tábà ń jáde lọ tí a bá wọlé àti gbogbo àyè tí a bá wà eléyìí yóò máa jẹ pé à ń fi ẹ̀kọ́ tó dáa àfi ń bá rọmọdọ́nù lò eléyìí náà yóò jẹ́ kí ẹ̀sán wa kó ń kẹ́kẹ́ nínú rọmọdọ́nù torípé gbogbo wa jọ wà nínú rọmọdọ́nù náà nínú mọ́ládàáwó jura wa lọ jẹ́bọ́tẹ̀ wa ní àdìsí pé àwọn èèyàn ò kírun ẹlòmí ò ní ní ju one thousand one thousand nínú ẹ̀sán lọ ẹlòmí wọn bá náà ẹlòmí yóò ní áàpù ẹ̀ ọjọ́ kí wọn jọ sálámù rẹ̀ pé ẹ̀kọ́ tí ń kálukú fi bá lò ó yàtọ̀ síra wọn bẹ́ẹ̀ ni gbogbo atáǹgbàwẹ̀ náà àjọ gbàwẹ̀ ni ṣùgbọ́n láàdá ó dùra wa lọ torí sẹ́tẹ́lì kọ̀ọ̀kan ṣe àti àníyàn sẹ́tẹ́lì kọ̀ọ̀kan fi gbà ó yàtọ̀ síra wọn abẹ́rẹ́ ọmọ ìṣùwọ̀n náà wọ́n fà á lá kó fún wa ń ṣe é ṣe bákan náà kí ó jẹ́ kalẹ̀ tẹ̀lé lánàá lẹ́dọ̀ àwọn ọmọdé ọ̀gbọ́n ètò fẹ́ ká ṣe nínú àwẹ̀ tí ó ti tẹ́wọ́ gbà lọ́wọ́ الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد بن عبد الله وعلى آله وصحبه أجمعين ẹ̀yẹ rúbin ọlọ́run yẹ bá ti mọ àwọn ojúṣe wa nínú rọmọdọ́n bẹ́ẹ̀ náà ló yẹ ká mọ àwọn nǹkan tí ò bá mu tí ó sì tọ́ kí èèyàn máa ṣe nínú rọmọdọ́n torí pé ní oṣù rọmọdọ́n tí àwa yìí oṣù àpọ́nlé ni àwọn ojúṣe wa àwọn náà gbọdọ̀ fi falẹ̀ àwọn kan kan bẹ tí ò dáa tí rọmọdọ́n tó dé àìdá yóò tún lè ṣe nǹkan tí wọn bá wà ní rọmọdọ́n agbọdọ̀ jùlọ sí tí a bá ní à ń gbàwẹ̀ rọmọdọ́n kò ń ṣe wípé ní àìsí àìfún mẹ́rin làwẹ̀ tá a bá fẹ́ káwẹ̀ wá pé àwọn nǹkan kan náà wà wà gbọ́dọ̀ fi bá rẹ̀ wò kódà ó débi àkàlàk ó fi débi ìwà wa ó fi débi ìṣesí wa fáàmù ẹ̀ṣẹ̀. àlébà Muhammad sallallahu alaihi wa sallam ó ní máa ń làmù ìyàdọ̀ kọ́wúlà zuhur ẹni tí ò bá fi ọ̀rọ̀ sọkúsọ sílẹ̀ bọ́ọ̀ tí ń tún ní rọmọdán kí rọmọdán tó dé bẹ́ẹ̀ náà lọ kọ̀ǹtínì nínú rọmọdán ẹlòmíì èpè ń tiẹ̀ àlébì sọ fún wa pé ń dè là án mọ̀mí ní ògbọ́dọ̀ mọ́ ẹsẹ̀ pé ẹlòmíì ìsọkúsọ ọ̀rọ̀ àlùfàṣà oníṣẹ́ sáré sọ pé ọmọ yóò máa sọ̀rọ̀ ní ìgbà mi ò ní kàkún ó jẹ pé ipò tó lẹ lẹ̀dù nínú lẹ́nu ọ̀rọ̀ lọ lù sí lọ́dọ̀ tó yà sí àná ẹlòmíì ọ̀rọ̀ ẹ̀yìn tiẹ̀ ẹlòmíì òfófó tiẹ̀ àlẹ́ mi sọ fún wa pé ní láyé dínkù lòlùjáná ọ̀tá olófófó níwá lòlùjáná kódà ní tuntun lè fàyà fàárẹ̀ fúnni ní lẹ́nu mi kì í ṣe kí àwẹ̀ tó dé náà ló tún kọ̀ntínú ẹlòmíì àwàdà jákujákun díẹ̀ àníbi ni máa làmọ̀ yádọ̀ ọ̀kọ́ làzúrì ọ̀rọ̀ èké ọ̀rọ̀ ọ̀sọ́kúsọ ẹni tí ò bá fi í lẹ̀ wà lámàlù bíi àbí iṣẹ́ èké iṣẹ́ burúkú tí ò yẹ ká bá yẹn bẹ̀ àtọ̀fún alẹ́ náà ẹlòmíì òjòkó nílé ayò ẹlòmíì òjò máa jòkó nílé tẹ́tẹ́ tẹ́tẹ́ tó ní bọ́ọ̀lù ní ẹ̀dọ́rúkọ ti mọ̀dánáìtì ẹ̀ bí tìtìtì òun ṣe irú eré náà ní gbogbo ẹ̀ kódà èmi ò lè bórí fóònù ẹ̀ lọ́tún ṣe é kí wọ́n bá ti fa kíní náà ọ̀jẹ̀ ọdún ta tẹ́tẹ́ náà nù àwọn iṣẹ́ tí ò dáa ní káwé tó dé kátó wá sọ pé àwẹ̀ dé àwọn iṣẹ́ burúkú ẹ̀rí ẹlòmíì ò máa fara dé ẹlòmíì ò máa bójú rẹ̀ dé pé káyọ̀ mọ́ bò wá náà nì ọlọ́kọ́ àwọn tó máa wọ́n ń ṣeré ń pọ̀pọ̀ ń lé rẹ̀ ń sọ̀rọ̀ púpọ̀ wọ́n ń ṣe ẹlòmíì orin díẹ̀ òun bá ń jó àwọn ọmọ náà ń jó pẹ̀lú abá ń gbé rẹ́kọ́ọ̀dù sí àrònílé kínní kò ní í gbò wá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ rẹ̀ fáwọn eléyìí eh, islamic ní làwọn ti wọn tí wọn gan ló sì burú ju tàwọn onífújì lọ tó lónífújì ò sọ pé kí lòun ṣe tó àwọn eléyìí á ń ṣe nǹkan tí ò sínú ẹ̀sìn lórúkọ ẹ̀sìn ni ẹlòmíì ògbé tí kan tẹ́ tán yóò mọ̀ ẹ̀sìn míì sí àwọn ẹ̀ṣẹ̀ tí ò dáa mẹ́rin àbẹ́bí ni ẹnìkẹ́ni tí o bá fi ọ̀rọ̀ sọkúsọ lẹ̀ tí o bá fi iṣẹ́ kíṣẹ́ lẹ̀ pàlẹ́sẹ̀lẹ̀ láì hájà ọlọ́run ní ti àyàbọ̀ àtọ̀ àmọ́wò wàṣàrọ̀ ọ̀bà oúnjẹ tí ò àbí omi tí òun yẹn fẹ́ nígbà pé ṣe bí para rẹ̀ kó ní gbọ́dọ̀ mọ́ gbà o. gbogbo nǹkan yìí wọ́n bá tiẹ̀ láàrẹ̀ ó ti bá gbogbo ọ̀pọ̀lọpọ̀ ládàwẹ̀ ló ti fẹ́fẹ́ mi wẹ́ńdílé pé ní bí ṣe ń fi ṣe olóore ṣèmi nínú àwọn a kà àtẹ̀ntó yẹ pé ní òun ṣerú nǹkan báyìí náà wí la wọn àlejò ara wọn ẹ̀ǹkẹ́ ẹ̀ mọ ìyá sọ́tọ̀ ìkan kan náà gbogbo wa ìkan kan náà kọ́ o ẹni tí yóò dúró dédé àtẹ̀ntó dúró ẹ̀ lè o alẹ́ tẹ̀lé lẹ́bínà yà àlàmú náà wà lẹ́bínà là yà àlàmú ẹni tó máa ti ń ṣe àtẹ̀ntó kan ṣe bálùbálù ẹ̀ lè dúró ra wọn o ìnáma yàtọ̀ lákàrò wúlò àlùbá àgbọ̀lọ́ láwọn onílàákàyè àwọn ni wọ́n mọ̀ ń ta sọ̀rọ̀ ìkan kan náà kọ́ o pàápàá jùlọ nínú àwẹ̀ fáwa yìí ó pé ní iṣẹ́ wa àti ṣe fi wa náà gbọ́dọ̀ bá táwẹ̀ wọn á gbọ́dọ̀ mọ nǹkan púpọ̀ á gbọ́dọ̀ mọ orí kú mi àwọn ní ọmọ ìjà ní náà gbogbo àsìkò wọn lẹ̀ bákan náà a yẹ kékeré àwọn wa àwọn ara wa náà gbàwẹ̀ pẹ̀lú wa ojú wa kó gbàwẹ̀ kó máa wò ẹ̀ẹ́dì pé ní káwé tó dé ilé náà dé wọ̀ àlébà wọn fẹ́ràn sọ́lá wọn ní akọ̀dìnẹ́ fún ọmọ ènìyàn yóò sì máa rọ́ọ̀dù tí ò sí èléyìí ẹ̀yìn wọn bá ẹni tó lórí tí ò sí èléyìí ńkọ́ àlébà wọn mẹ́tẹ̀lẹ̀ ẹ̀kọ́kẹ́ tó na pé ojú iná tiẹ̀ ní ànágọ́rú ìwòkúwò ìwòkúwò á gbọ́dọ̀ ìwòkúwò nínú Ramadan tó di jáde ti ní máa ń eléyìí tí bá mú láàrin ọkùnrin àbí lóbìnrin tọ́lọ́ ń pè wá sákìyèsí ẹnu sọ́láàtù núrù náà ní pé ká máa rẹ̀ ju wá ńlẹ̀ ọlọ́run ní kúlì ní mòmìnì ìrẹ́ àmì sọ fún mòmìnì yẹ̀bú dúmí àbùsọ́ọ̀rì ni á gbọ́dọ̀ rẹ̀ ju wọ́n lẹ̀. bákan náà ló sọ pé sọ fáwọn obìnrin náà yẹ̀bú dúdú náà mí àbùsọ́ọ̀rì yìí nà á náà gbọ́dọ̀ rẹ̀ ju wọ́n lẹ̀ á gbọ́dọ̀ wò aláwẹ̀ tí wò wò kò fi ojú rẹ̀ bá wẹ̀ bákan náà ọ̀nà ni àlùdùn etí wa àgbọ̀dọ̀ gbọ́gbọ́ kúgbọ́ káyọ̀ tó dé àgbọ̀dọ̀ gbọ́gbọ́ kúgbọ́ ká tó wá bàbá rẹ̀ dé ẹni tí ń gbọ́ orí gbọ́ kúgbọ́ ní gbọ́ kúrò kéèyàn gbọ́ àti jàmùjàmù ìgbọ́ kúgbọ́ ní torí pé nínú àwẹ̀ oríṣiríṣi wà á mọ nínú rédíò àti tẹlifíṣàn ìní ìwà tó bá ti torí pé etí wa ojú wa ọlọ́dún wọn lè rẹ ọlọ́dún kí nà fáàmù á wàlùbáfọ́rọ́ wàlùkùhádà kúlù láì kàkánà ánìkù mọ̀síwòlà etí tẹ̀ ń gbọ́ ojú tẹ̀ ń wò ọkàn gbogbo wọn láti àlùfẹ́ gbọ́gbọ́ kú gbọ́ wò bákan náà ẹnu wa kó náà gbàgbẹ́ kó sọ ìsọkúsọ ẹsẹ̀ wa kó kò gbọ́dọ̀ lọ ẹ̀ẹ́dì nínú àwẹ̀ yìí tí bá ti ń di mélòó ẹnu náà kátà máa kó kínní àwọn ènìyàn fẹ́ kọ́ ni kí náà fi hàn fẹ́ kí wéré níbo lẹ ti rí yìí o àlejò tó máa wẹ̀ tó ṣe rí ẹ̀ ní ẹ wàá rí ibó àti ọtí kódà tó lura wọn kó ń bẹ̀ ní ògbélé yìí tí ò bá mu ni kódà kan ní bàǹdìrì náà lù tó dé àmọ́ tí ń délé láyà nílùú Muhammad sallallahu alaihi wasallam oṣù ìjọsìn ní ìjọsìn a ṣe yìí a ti àti ìmọ̀ bó jẹ́ ìtẹ́wọ́gbà kátó àmọ́ àwọn ìkẹtọ́ náà bá tí ò fẹ́ eléyìí tí kò bá mu ni bákan náà tó bá rú wa lójú ká gbìyànjú kátó àwọn àfa tí wọ́n yẹ ṣàlàyé ẹ̀ fún wa lọ ká mọ̀ sí àìmọ̀ kan ká mọ̀ sí ìgbà rẹ̀ òun ti ń gbà bọ̀ títẹ́ bá ti ń ṣe ìgbà bọ̀ títẹ́ kọ́nà bí iṣẹ́ ti o òdodo ẹ̀rí làbí máa ń ṣe ẹ̀sìn ọtí lè máa ń ṣe nǹkan tipẹ́ kọ́ràn pé kò da ọjọ́ tó ti sọ wọn pé kò da tó bá kọ̀ntínú àtìgbà ẹlẹ́sẹ̀ lọ́mọ jẹ́ torí pé ìmọ̀ nǹkan ó ti dé ọ̀dọ̀ rẹ kọ́nà bá sọ ọ́nà àtàlá tí yóò ṣàánú wa tí ó gba àwọn iṣẹ́ olóore wa nínú àwẹ̀ yìí sáǹsì lọ́sàn-án àbí lóru àti sáǹsì káwẹ̀ tó dé àti sáwọn ẹ̀ṣẹ̀ ní ẹ̀yìn rẹ̀ kọ́nà bá sọ ọ́nà àtàlá kó jẹ́ kí ẹ̀yìn wa rí ẹ̀yìn oṣù náà kó wá kà á kún àwọn tí wọ́n rí ìyọnu ọlọ́run ìkẹ́ ọlọ́run àforíjì nínú Ramadan yìí wákàn náà kó ṣe wá lọ́mọ àlùjànnà kó وعلى آله وصحبه أجمعين